فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ẹ̀ṣẹ̀ tó fi tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ òun ni ọ̀rọ̀ rìbá nínú àwọn ẹ̀ṣẹ̀ òun ni ọ̀rọ̀ rìbá Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ nú ọ̀rọ̀ yìí ìpè inna arba rìbá rìbá tó fi lágbára jù òun náà ni kíni istitalatul mar'i fi irdi akhi kéèyàn máa fẹnu ṣáta ọmọlábí ọmọlàkejì rẹ̀ that is rìbá owó òun ní ṣe pẹ̀lú owó wa ṣùgbọ́n rìbá yìí òun ní pẹ̀lú ẹnu àti fẹnu wa sọ nípa ọmọ ìyá wa kọjá nǹkan tó yẹ ká sọ àti bọ̀mọ̀lábí ẹ̀jẹ̀ so àfi tí di pàtàkì bá wà lókù bóyá nìyẹn ó sọ ní tí ò dáńpá wa àwọn náà wá dé sí padà fún lànàbọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní almustabani tẹ́bárí yẹn méjì tán búra wọn ó ní máa qala ìtàn méjì bá jọ ń sọ síra wọn fa alẹ́lba di imin uma ẹ̀ńtọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lóru ẹ̀ṣẹ̀ rẹ̀ ma lam ya'tadi al lópin ìgbà tí ẹni tí wọ́n ṣàbòsí fún tóun náà bá kọjá la èèyàn kan sọ yí pé kò ní dáa fún ọ ìwọ náà wá nípìn kò ní dáa fún ọ náà o ò lẹ́sẹ̀ tó bá lè gbé e mọ́ra ó fi dáa jùlọ ṣùgbọ́n ọ náà ni kò ní dáa fún ọ náà ò lẹ́sẹ̀ ṣùgbọ́n wá sọ pé kò ní dáa fún ẹ tí a bàjẹ́ kíní ìwọ náà fi kún àyín fi kún yẹn ẹ̀tìdá ìkọjá láti ṣe kí ni ó ti bẹ́ẹ̀ wọ́n kọ́ kalẹ̀ against yẹ torí wọn náà ti kọjá la èyí tó sọ fún ẹ lákọ̀ọ́kọ́ ni wọn náà sọ fún padà kò sẹ́sẹ̀ ń bí ẹ o tó bá lè ṣe sùúrù òun ló dáa jù tó bá lè ṣe sùúrù òun ló dáa jù ṣùgbọ́n ní sìkìyàn kan máa bẹnu àtẹ́lu àwọn èèyàn eléyìí kò ń ṣe ìwà tó dáa. bí ìgbà téèyàn ń gbowó èlé ló ṣe rí bí ìgbà téèyàn ń gba owó èlé ni so jẹ́ pé à ń bọmọlá bí ọmọ ẹ̀yà wa jẹ́. So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.